والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقد في نوم كان قد قاني أو يقاني لكن لكن في قوة nǹkan fi yé wa ọmọ là ń ṣe nínú ẹ̀sìn wọn pèsè ń dá wa rò àbí bá a ti ṣe fẹ́ àwọn ẹni tí ń kọ́ wa lẹ́sìn wọ́n ti ṣe ń kọ́ wa wọ́n ti ṣe nípa máa ké ọmọ là ń ṣe torí kálíbà jẹ́ ẹni tó ṣẹ̀sìn wọn tó fi rí dáadáa ó sì wá pàtàkì fáwọn ọmọ sáà máa gbọ́ àlàyé ẹ̀sìn yẹn lẹ́nu wa ká tó ṣàkíyèsí báwọn náà lára kìí ṣe fẹ́ni wọn ni wọ́n sọ fún wa nǹkan táwọn ẹ̀rí wọn tọ́ka sí láti nu Al-Qur'an àti sunna Nabi sallallahu alaihi wasallam òun tí wọ́n ń bá wa sọ nítorí pé àwọn náà èrò wọn ni láti fi wá sí orí ojú ọ̀nà tó tọ́. kìí ṣèrò wọn ni láti sọ wá dọmọ lẹ́yìn àwọn rárára èrò wọn náà ni láti jẹ́ kí àwa àtàwọn lábẹ́rú sìn òdodo fún Allah ọmọlẹ́yìn lódodo fanabi Muhammad sallallahu alaihi wa àwọn wọn ní àtẹ kan táwọn fúnra wọn tí ń pèrò àtẹ pẹ̀lú àtúpàtẹ rẹ̀ kalẹ̀ fanabi sallallahu alaihi wasallam òní àná wọn pèrò lọ sídìí rẹ̀ ẹjọ́ ọmọlẹ́yìn ànábi sallallahu alaihi wasallam èsì pé ẹjọ́ ọmọlẹ́yìn ti wà irú àwọn olùmọ̀ tó bá rí náà àwọn ní gbìyànjú láti máa gbọ́rọ̀ wọn àwọn ní gbìyànjú láti máa kẹ́kọ̀ọ́ ìsìn lọ́dọ̀ wọn nítorí pé nǹkan bá ń mọ̀ lódodo ni wọ́n máa sọ fún wa kò sì ní wù wọn wọn ti fi kájẹ fún àwọn èèyàn sì wá lọ́nà tàbí wá ní sí lórí ẹ̀sìn òdodo eléyìí ọdọwọ gbogbo wa kálákìyèsí gidigidi ká máa ta lẹni pé a máa gbọ́ àlàyé ẹ̀sìn wa lọ́dọ̀ wọn àwọn ta ń pẹ́pẹ́ ẹ̀sìn wa lọ́dọ̀ wọn nítorí parí ẹ̀sìn wa náà ni kálákìyèsí ìdáni ṣàlàyé ẹ̀sìn fún wa ọmọdé àsìmí lọ́nà onífẹ̀ẹ́ náà ẹni tó máa pa àwọn èèyàn lọ sọ́dọ̀ ara tiẹ̀ kí èsì ọ̀dọ̀ Allah àbí lọ síbi súnà nàbì sallallahu alaihi wasallam olúwa kọ́mọ́sí wa tàrí subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu